بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح أفعل لهم إتما أوانتي أتكا سواجي للجار حق في الإسلام وصى الله عز وجل به ووصى به الرسول صلى الله عليه وسلم alábàgbé aládùúgbò ẹni ó ní ẹ̀tọ́ ohun tá a gbọ́dọ̀ fún o nínú ìsìláàmù ìmọ̀ wa fún alábàgbé aládùúgbò lẹ́tọ̀ọ́ rẹ̀ yìí olúwa kí wa lọ rẹ̀ o anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀sàsọ́lẹ̀ rẹ̀ fún wa o. وجعل الإحسان إليه من كمال الإيمان قال أرانتا النبي صلى الله عليه وسلم inú tí a fi rí ìmánì tó pé tara àyàn tó wọn fi jẹ mùsùlùmí gidi àwọn ni kí ọmọ máa ní ará àdúgbò rẹ ará ilé rẹ ará ìlú rẹ ọmọ máa ní wọn láwọn ọwọ́ àmì tá a fi mọ̀ pé a ah, mùsùlùmí gidi lélẹ̀ ìmánì tààrà níbẹ̀ ní ara rẹ̀. alfawaid torí náà àwọn àǹfààní tá a wá rí múni ní sọmárì gẹ́gẹ́ bí ìṣe àfa dáadáa yìí lọ́mọ́sá san wọ́n dáadáa o. alùwùlà alákọ̀ọ́kọ́ àǹfààní alákọ̀ọ́kọ́ ta'akudu haqqil jar wal ihsan ilayhi. حيث أمر الله به وقرنه بعبادته نتاري قل قلنا باب تنكالوي òun ni pé àṣẹ ẹ̀tọ́ ká fún aládùúgbò ẹni lẹ́tọ̀ọ́ rẹ̀ ká ṣe dáadáa sí àṣekèṣe tó kéré lọ́jọ́ jẹ́ pé olúwa pàṣẹ rẹ̀ ńgbà tí ó tún pàṣẹ rẹ̀ lẹ́yìn tí ń ti ń pàṣẹ ká má sin nǹkan mi lẹ́yìn ọlọ́run lẹ́yìn tó pàṣẹ ẹ̀sìn ọlọ́run tán tó pàṣẹ kọ́ ọmọ ṣe dáadáa sí àwọn alábàágbé àwọn aládùúgbò rẹ̀ ń fi hàn pé kì í ṣe nǹkan kékeré o. àsáàníyà ẹlẹ́ẹ̀kejì tàhírímù àbíyẹ́tìyì wàtàgùlẹ́bù fi dhalika wà ánàhù min al-kabā'ir àràǹtà tó kọ́ ní àwọn àyà nínú hadithi tá a kà sẹ́yìn òun ni pé tahrim èèwọ̀ ni o haramu ni o wọn náà sàmà tó máa bẹ́ẹ̀ bá pé nǹkan ní haramu ìyẹn ni pé ntọ́lọ́wọ́n jẹ́ yẹn yà sí ni o òun ni kéèyàn máa ní ará àdúgbò ará ilé ará ìlú rẹ̀ láà kódà mínà ìkàbá inú àwọn ìyá ńlá ńlá lọ́wọ́ àwọn kò sínú ẹsẹ̀ kékeré o ọlọmọsà sọ wá níbi gbogbo ẹsẹ. asáàlìta ẹlẹ́kẹta ana ìkọ́rọ́mà járí sábàbù lìdókò lè jàǹdà bí kí o ní ara àdúgbò ara ilé rẹ la bó ti tó nú ẹsẹ bẹ́ẹ̀ náà ni ọba ṣe dáadáa sí wọn dáadáa rẹ pọ̀ kọ́dà nẹ́bí já mà pé sallallahu alaihi wasallam inú tí máa mú yàn òun ni kọ́ máa ṣe dáadáa sálábàgbé sáládùúgbò rẹ̀ arọ́ọ̀bìà ẹlẹ́kẹrin istihbabu ta'ahud al-jiran bilhadiyyati wa nahwiha inú tí islam fẹ́ fún wa àwa mùsùlùmí òun ni kọ́dà bó ti lágbára ma máa bùn àwọn ará ilé ará àdúgbò rẹ̀ máa bùn wọn lẹ́bùn kò nídìí pé bàbá ń ṣèjọ nìkan torí àdánwò tí ó dé sí tó kárí ayé níṣẹ́ ni pé àgbà táwọn èèyàn bá ń ṣèjọ nìkan ni wọ́n mọ̀ pé àmọ́ bùn ẹni lẹ́gùn kọ̀ yóò rí bẹ́ẹ̀ òun náà lọ́wọ́ adigun bẹ́ẹ̀ lómi ọba wa ṣèjọ yóò wá ṣe àṣejù yóò jẹ gbèsè yóò yá ìhìn yóò yá lọ́hùn ẹ má wọrí ìwọ̀n bùn lẹ́gùn wọn ọba wa bùn ní tó tó sórí kí má ìbànújẹ́ wà dé lẹ́yìn ìjọ kí ló dé èyí tí sẹ̀rí ààrẹ kọ́mẹ́ǹdì fún ọ òun ni pé bó ti lágbára mọ náà ni má sì jẹ́ ọ́ ṣẹ̀ṣẹ̀ dìgbà tó o bá ń ṣe nǹkan àbẹ́nìkan ṣe ìmọ̀ fún rẹ ní lẹ́bùn inú hadithi ní anabi sallallahu alaihi wasallam anabi ni yóò jẹ́ kí fẹ́ ara yín ó pọ̀ sí ẹ máa nífẹ̀ẹ́ ara yín ẹ bá ń bọ̀ra yín ní ẹ̀bùn. alfaamisa ẹlẹ́ẹ̀karùn-ún an aqraba al-jirani wa awlahum bil ihsani akọrọbuhum bàbà bàbá wa ní ara alábàgbé ara àdúgbò ara alé tí wọ́n pọ̀ ọwọ anú ẹsẹẹjì ọwọ aládùúgbò ọwọ alágboolé ńlá bí n tí ọba bẹ́ẹ̀ fi ṣe dáadáa sáwọn ará alábàgbé rẹ̀ bí ọba ní kárí wọn èèyàn ni ó súnmọ́ ọdún ni ó ní priority ó gbọ́dọ̀ fò ó gbọ́dọ̀ fò lé rẹ̀ ó máa lọ fún ẹni tí ń yí ilé rẹ̀ jìnnà díẹ̀ sí ọ. islam ti wí nù gẹ́gẹ́ bí àdìsí ya ńlá wa aisha ẹni ọtọ sí dáadáa rẹ ju ẹni tí aburú rẹ ọkọkọ kan òun náà ní dáadáa rẹ tọ́ sí jù torúgbó tí ọba ń ṣe bó wọn ó sùn ní òun kan bí òórùn burúkú kan ká sọ gàgà ìmọ̀túnrántì yóò náà ọ̀pọ̀lọpọ̀ ọrụ máa ń nígbà tí wọ́n fẹ́ sin adìẹ ṣe dandan ni kí àwọn èèyàn òórùn gbé adìẹ òórùn gbé ẹ tọ́kì ẹlòmíì olóhùn àṣẹ wọn á ní ṣe bísínẹ́sì tèmi ni ọ gbọ́dọ̀ fi bísínẹ́sì tiẹ̀ nìyẹn láṣẹ ṣẹ̀rí ẹ̀sìlámù ọgbà ọgbà ọláyé rẹ̀ ẹ̀jẹ̀ àfẹsẹ yìí náà ohun tí ọba fi kó ìnira táwọn èèyàn ní lè sọ jáde abẹ́lómi lè sọ jáde náà tẹ́ máa jà ẹ̀jẹ̀ òsì lè bọ́ ọjọ́ máa fa ọlọ́lọ́run lọ́wọ́ kọ́ dáa jìnnà sí o kódò ìbejì òórùn tí ó máa ní àwọn èèyàn la bí ọba ti di pé yẹn ń sin adìẹ tó pọ̀ òórùn tí ó máa jáde ńlẹ̀ níbi ìgbẹ́ wọn kò ní jẹ́ kí àlàáfíà wà fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ o lọ wá ilẹ̀ nínú gbó lọ wá bí ọba ṣe ṣe pọ́tírì asọ̀tẹ̀yìn mọ́tò náà kọ́dà kọ́ máa fi èéfì rẹ̀ dá rẹ̀ sáwọn èèyàn la ẹsẹ̀ ní fún ọ ẹsẹ̀ ní o tọ́ ọlọ́wà kó mọ́sà kó gbóńtà gbọ́ iná kó jẹ́ òye wa kó wá ṣe lílo rẹ̀ rọrùn fún wa pẹ̀lú orí ayé àti tàlìkìyàmá wa o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم